الله وبركاته ẹ bó ti ṣe hàn ní gbogbo àyíká yìí ipá àwọn mùsùlùmí nínú oṣù Ramadan ara wọn máa ń balẹ̀ láti fẹ́ tẹ́tí gbọ́ ọ̀rọ̀ nípa ẹ̀sìn wọn ẹ̀sìn Islam eléyìí tó ṣe pé náà ni wọ́n ń ṣe lóru àti ọ̀sán wọ́n sì fẹ́ tàtàrà rẹ̀ sórí rẹ̀ lọ́nà tó ṣe pé tẹ́lẹ̀ wọn kì í fẹ́ farabalẹ̀ gbọ́rọ̀ nípa ẹ̀sìn wọn àwọn ẹni tí bá ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ẹ̀sìn ní àsìkò tá a wà nínú rẹ̀ yìí wọ́n ṣàkíyèsí fáwọn nǹkan tí ó wúlò tí ó sọ àwọn èèyàn láǹfààní òun náà ni wọ́n ń bá wọn sọ kó tó di pé àsìkò ọlọ́nlá yìí pòórá torí tásìkò ọlọ́lá ńlá yìí tó bá lọ pòórá ọ̀pọ̀lọpọ̀ ó tún sọ pé òun tún ráyè láti tẹ́tí gbọ́rọ̀ Allahumma ọmọ ẹ nínú wa àwọn ẹni tí wọ́n máa ń lo àwọn ọjọ́ Ramadan yìí láti máa fi ṣe tẹ̀síìr ó sì wà nínú wa wọn tẹ́ pé bá ti ṣe ń ṣe tẹ̀síìr náà ni wọ́n ń ṣe nǹkan míì kákíyèsí pé tí ó wúlò fáwọn èèyàn là ń bá wọn sọ tó bá pàtẹ tíra tẹ̀síìr síwájú tí ọjà sí pé tẹ̀síìr náà ló ń ṣe kó má jẹ́ kí gbogbo nǹkan lẹ́sọ àfi tẹ̀síìr eléyìí burú jáì tó ẹ̀kọ́ sọkúsọ ó ń wóró bótò náà làbá tẹ̀síìrì ìsọkúsọ lásán ní ọkàn máa sọkùlà àbẹ́yìí tí ń lo tẹ̀sí láti polongo àgbọ́mu fẹ́ẹ́fẹ́ ọ̀tọ̀ ní nǹkan tó pàtẹ síwájú ọ̀tọ̀ ní tí wọ́n máa bá àwọn èèyàn sọ àbẹ́yìí tí ń lo tẹ̀sí láti polongo oògùn tẹ́sí pé nákàlí kan wà láàrin oògùn yìí sì gbọ́dọ̀ sanwó ẹ̀ tẹ́sí máa báwọn Yorùbá gbàtẹ́tẹ̀ jẹ́ ń bọ̀ wálé ayé ọ̀dọ̀ wọn lọ́sọ̀ọ̀sì wọn ò fẹ́ òdodo rárá ẹni tí wọ́n máa tú wọn jẹ tàn wọ́n ọ̀dọ̀ rẹ̀ náà wọ́n máa tẹ́bà tì tí bá wo àwọn ìlú kọ̀ọ̀kan ẹ rí i pé àwọn èèyàn máa ń dà lọ ibi àwọn tẹ̀síìrì aláṣìírí wọn àwọn ẹni tí wọ́n máa fún wọn láṣìírí pé tó fi borí ọ̀tá tó fi borí kinní kan àpé àgbélépọ̀tá kápọ̀tá ọmọ kámi ìrọ̀lọ́sàn láti tọ́ tó ti ń ṣe náà orí bí tọ́ta bọ́ọ̀dé tó ti ń sógun òfò àtàdánù àbá tẹ̀síìrì kan babaláwo ṣe ìwọ náà tó ń lọ bẹ́ẹ̀ babaláwo aláwo tẹ́lẹ̀ ìtumọ̀ sí kí ọ̀rọ̀ la fẹ́ lọ gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ tó bá mọ̀ ọ̀rọ̀ tó fẹ́ bá a sọ pẹ̀sì ní kó bá wa sọ ẹ má ṣì àwọn èèyàn lọ́nà ẹ má ṣì àwọn èèyàn lọ́nà púpọ̀ nínú àwọn èèyàn onáǹkàǹkàǹ kò ní kí ṣe kó máa ń tó fẹ́ bá wọn sọ torí ẹ̀ náà lẹ́sẹ̀ rí tọ́pọ̀lọpọ̀ kan máa dá wákà àmọ́ bí wákà wọn sọ kalẹ̀ bá nàbì wákà yìí ni wọ́n máa dákú làlà ó sì ti ọ̀rọ̀ ọmọ Yorùbá lọ́rùn nígbà lè má mú bá ti bẹ̀rẹ̀ sí dáwàkà gbogbo wọn kọ́ àwọn náà máa gbé ni so ibi tẹ́sìn tọ́pọ̀lọpọ̀ ń ṣe tọ́ parí sínú torí délé ẹ̀yin tẹ́ ń bá wọn sọ̀rọ̀ Allah ẹ̀gbìyànjú láti jọ jásí kí n tó wúlò lẹ́ ń bá wọn sọ ní tẹ́ ẹ máa dájú ní kẹ́ máa sọ fún wọn ìlànà tí wọ́n tọ̀ tí wọ́n fi tètè sóríire oníkẹ́ máa kọ́ wọn ẹ má pàtẹ ẹ fẹ́ bá wọn sọ̀rọ̀ Allah kalẹ̀ kó ajọ́ kíta ṣètọ́ni lẹ́ẹ̀ máa mú gbọ́n bẹ́ẹ̀ olùwẹ̀lẹ́dàá akọ́mọ́sí wa darí olùwẹ̀lẹ́dàá akọ́ràn wa lọ ní kọ̀kọ̀ àti ní gbangba subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu.